tv ojú wa tó lé ojú wa tó kó. Hmm. ilé ayé àfọwọ́bà fi ilẹ̀ ilé ayé tó jẹ́ wípé vanity upon vanity ni ó lágbára àwọn èèyàn rọ́ tìkẹ́tìkẹ́ omi ń dà pòròpòrò lójú àwọn èèyàn bí wọ́n ṣe fẹ́ gbé alàgbà Murphy Láfọlábí sínú ilẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ bá ń wo fọ́nrán yìí kí gbogbo wa náà ká máa rántí wípé ọjọ́ kan ájọ́ kan wọ́n máa gbé àwa náà sínú ilẹ̀ o ẹ jẹ́ á rere o Murphy Àfọlábí ti parí eré ìje tiẹ̀ ó ti parí ẹ̀ àwa ló kù mẹ́ o ẹ jẹ́ kí n fi fọ́nrán bí wọ́n ṣe fẹ́ẹ́rúfẹ́ẹ́rú tí wọ́n fẹ́ pẹ̀fẹ́ẹ̀pẹ̀ lónìí nígbà tí wọ́n ń sin òkú alàgbà Murphy Àfọlábí. Hmm. gẹ́gẹ́ bí mo ti máa ń sọ pé bí onírèsí bá lòun ò fi gbá mọ́ èyí tó filẹ̀ ò ní parun alàgbà ẹ ti gbìyànjú òun ti kópa tiẹ̀ tó fẹ́ kó láyé àwa ló kù mẹ́ o ẹ jẹ́ a ṣe rere o ẹ jẹ́ lo gbogbo ayé wa bí ìgbà tó jẹ́ wípé ọ̀la even ìṣẹ́jú kan sígbà tá a wà á ní rí torí kò súọ̀ fún ẹnikẹ́ni alàgbáyé náà mọ̀ pé bí ó ṣe parí nìyẹn ṣùgbọ́n tí kú bá ti dé kò sí nǹkan kan tẹ́dà lè ṣe kọ́lọ́n kó tẹ alàgbáyé sáfẹ́fẹ́ rere gbogbo ọmọ ẹbí ará ìyàwó tí wọ́n fi lẹ̀ kọ́lọ́n kó bomi ìtura kó bùsù wọn lọ́kàn eh, ká sì mọ́ rírú ẹ̀ mọ́ nínú ìdílé náà àbò ọlọ́run kó dájú lórí gbogbo wa àwa tá a kù láyé náà kọ́lọ́run kó ṣàánú wa èyí ni bí wọ́n ṣe gbé alàgbà Murphy sínú ilẹ̀ lónìí ó lágbára. Thank hmm. you.

うわ Fácil. Thank you. Bàbá yìí, ẹgbẹ́ ìṣú ọ̀gbọ́n náà ni mo fẹ́ sọ. Ẹ̀mọ́, ẹ̀mọ́. Àgbà yìí tó wọn kàn náà tó sì ń tẹ̀lé fún wa wọn ni BBC Yorùbá wọn ni ẹtí wo wọn yìí níta tó wà ní ilé olóògbé wọn fi àpòlá bí ní ìlú ní ìlú. Yeah!

dọ́kúmẹ́ntì tá a fẹ́ sọ yìí tí wọ́n bá máa rí rí rẹ̀ lọ́dún fún lọ́dún. tí wọ́n bá máa rí rí rẹ̀ ẹbí tó kú lẹ́yìn ó máa mọ̀ sí rí rẹ̀. wọ́n ti yàn ọ̀gá sọ bá yẹn. ó ti bá sí tẹ́bí rẹ̀ èyí tẹ́ wá ní olè onímọ̀ nínú o. ó gba ẹgbẹ́ ọdún ọtí onímọ̀ gbogbo yìí o. àlàyé àlàyé àlàyé àbẹ̀ àwọn èèyàn àbẹ̀ yẹn. ẹ̀kọ́ lẹ̀ fẹ́ لا ينساني لشعب ما لم يكرم فسيب ذلك إن تفوت معادما وسبوس نكو دون نتجنن يوم Àbá ọ̀rọ̀ kò ní gbogbo ọjọ́ àti ìmọ̀, ó ń ṣiṣẹ́ lọ́wọ́ kò the yọrí. Òṣèlú ayé bí láyé, ó fi ilẹ̀ sáyé báyìí láti fi fẹ́ lomi kò mú o. ìlàjọ fẹ́ kù. wọ́n lọ fẹ́ kí ìjọkúta bẹ́jọ bá a ṣe pọ̀ tó yìí. bá a ṣe jọ pọ̀ tó yìí. ìgbọ́dọ̀ náà kó jáde lọ síwájú ta. ìgbọ́dọ̀ náà kó jáde lọ síwájú ta. tí wọ́n bẹ̀rẹ̀ sí ọwọ́ ẹ̀. wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ọwọ́ ẹ̀. wọ́n bẹ̀rẹ̀ kí ló dé. láyé láyé ó jà jùlọ. gbogbo gbàtẹ́ káàkiri táṣì ń sáyé tó ń sọ pé mọ́fìlì ọmọ afọlábìrì kò tí ì máa tí ò ṣẹlẹ̀ èmi bẹ̀wọ̀ yá fi rẹ̀. ọlọ́mọ wa tọ̀ kí fẹ́ o. ọlọ́mọ ọ̀dẹ́ yìí wò. àtàwọn tá à ń bẹ yìí. àtàwọn tá à ń bẹ yìí. àti òògùn tá a gbé nílẹ̀. àtàwọn tó ti bẹ ní tá a gbé sínú lọ́lọ́ yìí. àtẹnukọ̀ kọ́kọ́ tó wà nípa yìí. ọkọ̀ ọkọ̀ tó lọ́sẹ̀ yìí wá. gbogbo ọkọ̀ tó lọ́sẹ̀ yìí wá. tá a bá nígbàgbọ́ tá a bá nígbàgbọ́ ẹ̀yìn lọ́sẹ̀ yóò ẹ̀yìn lọ́sẹ̀ yóò nínú ètí mo lè sọ láyé ìdí pé bàbá tó bí kó ṣe jálágbára tó. ní bàbá wọn ṣe jálágbára tó. bàbá rẹ̀ kó ní nígbà tó. lẹ́yìn bàbá wọn jẹ́ ní nígbà tó. ló ti mọ́ fi fún mi lọ́wọ́ bàbá ní pé àbá mi bàbá ní kò lọ dáre kó mo wá tó pàdé ọlọ́wọ́. bàbá rẹ̀ ṣe bá àbá ní kan wọ́n nífẹ̀ẹ́ àwọn àbá àti wọn jáde láyé. bọ́lá ọgbọ́n fi bá wá rí báyìí lónìí níjọ́ wọ́n sí bàbá rẹ̀ lóṣogbo ó ṣe nílé. ó ṣe nílé rẹ̀ o. lọ́dọ̀ wọ́n fi náà bá wá rí báyìí lónìí. lọ́dọ̀ wọ́n fi bá rí gbogbo ayé bá wá sí. tí wọ́n wá tí wọ́n wá bá wá ṣe ìrọ̀ ẹ̀yẹ ẹ̀kẹyìn. ẹ̀yẹ ẹ̀kẹyìn. àyà mi kẹ́tù mi láì láì láì lọ́dọ̀. ọlọ́run wọlé ọkọ̀ tó jà fẹ́fẹ́. ọlọ́run wọlé ọkọ̀ tó wọlé ọkọ̀ tó kù jà fẹ́fẹ́. yàtọ̀ ìjà sọ pé fọ̀rọ̀ fọ̀rọ̀ fọ̀rọ̀ yánu. fọ̀rọ̀ فراغ ونيان ونيان وجنات وجنات نعيم فراغ فراغ ونيان ونيان وجنات وجنات نعيم نعيم فراغ فراغ ونيان ونيان وجنات وجنات نعيم نعيم Èkó ìjọba kù tí pápí bá ṣe láàrin àárín yìí nìyẹn. Ẹ̀tọ́ tí wọ́n ṣe tí wọ́n jọ àbáwọ̀ tó ti hàn sọ́lá òun táwọn bàbá wa. Níyà tí máa bá kẹfẹ́ níbọ̀ láti bí ogún ọdún. Ó máa ń pọ̀ ọjọ́ kan tó máa jáde láyé.

Hey, hey! Thank you.

Merci. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n Kobo. Mon fier. Ni, ni, Ẹjọ́ ń tó lọ jẹ́ ká gbọ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ fọ́nà dọ́kúmẹ́ntì tá a fẹ́ sọ yìí tí wọ́n bá máa ní ilẹ̀ pàrúkù pàrúkù. tí wọ́n bá máa ní ilẹ̀ ẹbí tó kú lẹ́yìn wọ́n máa mọ̀ sí ilẹ̀. wọ́n ti yẹ ọ̀gá sọ bá mi. wọ́n ti bá ti tẹ́bi rẹ̀. èyí tẹ́ wọ́n ní olè onímọ̀ nínú o. ó gba ẹgbẹ́ ọdún ọtí onímọ̀ gbogbo ní o. àlàyé àlàyé àlàyé àbẹ̀ àwọn èèyàn àbẹ̀ yẹn. ẹ̀fọ́lẹ̀ ẹ̀fọ́lẹ̀ ẹ̀fọ́lẹ̀ لا علي لشعب ما لم يكرم فسيبك ذلك إن كفرت معادما وسبع سنكو دون نتجنن يوم Àwọn ọmọ ẹgbẹ́ ní gbogbo ọjọ́ àti ìmọ̀, ó ń ṣiṣẹ́ lọ́wọ́ kò ní yọrí. Ọ̀sán kárí omi láyé, ó fi ilẹ̀ sáyé báyìí, ó ti fi ta lòmí kò mú lọ́mọ́. Wọ́n lọ méjì lájọ fẹ́ jù. Wọ́n lọ méjì ìjọkúta mẹ́jọ wí. Bá a ṣe pọ̀ tó yìí. Bá a ẹjọ́ pọ̀tọ́ ilé kó jáde lọ síwájú ìgbọ́dọ̀ náà kó jáde lọ síwájú ìta. tí bá ti wá béèrè sí ọwọ́ ẹ̀. wọ́n bá ti wá béèrè sí ọwọ́ ẹ̀. wọ́n béèrè kí ló bá yẹn. wọ́n béèrè pé kí ni nǹkan tó gbé sí ọwọ́ ẹ̀. láyé láyé yìí ó náà lóru. oorun tó bá sùn lálẹ́ ìlànà. gbogbo gbàgbé ti ń sáyé ti ìdájú lọ kò lè mọ Pẹ̀lú ọkà tí gbogbo wa fi jẹ́lẹ́sẹ̀. Pẹ̀lú ọkà tí gbogbo wa dá fi jẹ́lẹ́sẹ̀. Ọba tí ń forí di màálù tí ọba ní bàtà. Ọba tí ń fojú forí di ẹni tá a tọ́ ní ẹ̀wọ̀n abílẹ̀ yẹn. Ó lọ ń bẹ̀wọ̀ yá fi rẹ̀. وجعلني من ọlọ́mọ wa tọ̀ kífẹ́ o. ọlọ́mọ ọ̀dọ́ yìí wò. àtàwọn tá ń bẹ̀yìn. àtàwọn tá ń bẹ̀yìn. àti òògùn tá a gbé ní. àtàwọn tó ti bẹ́ẹ̀ ni tá a gbé sínú lọ́lọ́ yìí. àtẹnukọ̀ kọ́kọ́ tó wà nípa yìí. gbogbo ọkọ̀ bẹ́ẹ̀ lọ́sẹ̀ yìí wá. gbogbo ẹ̀yin láti rí ọ̀rùn ètí mo lè sọ láyé ìdí pé bàbá tó bí kò ṣe jálágbára tó. bí bàbá wọn ṣe jálágbára tó. bàbá rẹ̀ tó ní mímọ̀ tó. bàbá wọn jẹ́ ní mímọ̀ tó. ló ti mọ̀ fi mú mi lọ́wọ́ bàbá ní pé àbá mi rí. bàbá ní mo lọ láre kó mo wá tó ọlọ́wọ́. bàbá rẹ̀ ṣe bá àbá ní kan. wọ́n nífẹ̀ẹ́ àwọn àbá àtọ́jú jáde láyé. bọ́lá ọmọ fi bá rí báyìí lónìí níjọ́ wọ́n sí bàbá rẹ̀ lóṣogbo ó ṣe nílò. ó ṣe nílò rẹ̀ o. gbọ́dọ̀ bó fi náà bá wá rí báyìí lónìí. báyọ̀ bá fi bá rí gbogbo ayé bá wá sí. tí wọ́n wá tí wọ́n wá bá wá ṣe ìrọ̀ ẹ̀yẹ ẹ̀kẹyìn. ẹ̀yẹ ẹ̀kẹyìn. àyà mi kẹ́tù mi láì láì láì ọlọ́run wọlé ọkọ̀ tó jà tẹ́lẹ̀. ọlọ́run wọlé ọkọ̀ tó wọlé ọkọ̀ tó kù tó bẹ́ẹ̀ lọ. ìyá ọ̀sẹ̀ ìfẹ́ fọ̀rọ̀ fọ̀rọ̀ wọ́dà yáàlú wọ́dà yáàlú wọ́dà yáàlú wọ́dà yáàlú.

àárín yìí nìyẹn ẹgbẹ́ tí wọ́n ṣe tí wọ́n jọ àbáwọ̀ tó sì wà sọ́lá táwọn bàbá ti máa bá kẹfẹ́ níbọ̀ láti bí ogún ọdún. Ó bá kú ọjọ́ kan tó máa jáde láyé. Ó bá tún bá tún dàgbọ́lá tó fẹ́ fẹ́ Hey!

múlẹ̀ ojú wa